não vou dar oníkó kéde Jésù ìyẹn lọ́wọ́ yóò ayẹyẹ kẹ́kẹ́ máa tẹ̀ ẹ̀yin ẹ̀kú ìwọlá rẹ̀ ló kuwashangaza What like most of us, we used to think about what God has not done. What about the ones He has done? now, we used to look at our kábíyèsí o ó tún jẹ́ kí n rí the last Saturday in the month of September let's begin to thank Almighty God níbi tẹ́ ẹ wà yẹn ẹ máa dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run mọ́mì ẹ máa dúpẹ́ ní ọwọ́ ọba àwọn ọba èmi balẹ̀ ẹgbẹ̀rún àwọn God bless you mọ́mì Akíntọ́lá ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ bí eré bí àwàdà oṣù yìí máa lọ nìyẹn bí eré bí àwàdà oṣù yìí ń lọ nìyẹn bí eré bí àwàdà oṣù yìí ń lọ nìyẹn màmá bí eré bí àwàdà oṣù yìí ń kó igbá ẹ̀ wọlé ẹ máa dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn ẹ máa dúpẹ́ fún ẹ máa dúpẹ́ fún ẹ máa dúpẹ́ fún bí olúwa ṣe olúwa ṣe olúwa ṣe gbogbo ènìyàn máa kí ògo ògo ògo ìbàrẹ jésù ìbàrẹ alágbára ìbàrẹ atóbi jù jésù ó àṣebáyín ìbàrẹ jésù ìbàrẹ alágbára ìbàrẹ atóbi jù jésù àṣebáyín ìbàrẹ jésù wa ìbàrẹ alágbára ìbà rẹ á tóbi jù jésù àṣebáyé ìbà rẹ jésù ìbà rẹ alágbára ìbà rẹ á tóbi jù jésù àṣebáyé god bless you ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa ó ṣé olúwa ó ṣé olúwa ó ṣé olúwa ó ṣé olúwa ó ṣé olúwa ó olúwa ó olúwa ó olúwa ó ṣe olúwa ó ṣe ẹ máa ké ògóògó fún ọlọ́run mo dúpẹ́ èmi náà rèé olúwa gbogbo ilé mi máa rèé níwájú rẹ ọkọ ọmọ mi máa rèé olúwa ìpè ìwọlẹ̀rí kan rèé níwájú bàbá àwa dúpẹ́ òre àtọdúnmọ́dún àwa dúpẹ́ òre àtoṣùmọ̀ṣù àwa dúpẹ́ oore ìgbà gbogbo ṣáwa náà rèé olúwa àbí mo bá yíra nílẹ̀ eh, bí mo bá yíra nílẹ̀ bí mo bá yíra nílẹ̀ kò tó fún yín o bàbá omi ara àti ẹ̀jẹ̀ mi wọ́n tún wá yìn ọ́ bàbá mi omi ara àti ẹ̀jẹ̀ gbogbo ilé mi mo tún kó dé wọ́n tún wá yan bàbá omi ara àti ẹ̀jẹ̀ gbogbo wa ó yan bàbá omi ara àti ẹ̀jẹ̀ wa ó yìn ọ́ bàbá ẹ ṣé ọlọ́run mi ó ayé mi ò rí ó bí thirty fẹ́ kó rí lóṣù kẹsàn-án ẹ ṣe é ṣó mọ nǹkan fẹ́ kó ṣẹlẹ̀ sí mi àti yín ọlọ́run mi ó ìpè yìí ò rí ó bí ọ̀tá ti fẹ́ kó ẹ ṣe ọlọ́run àwa o ayé wa ò rí o bí ọ̀tá ti fẹ́ kó ẹ ṣe ọlọ́run àwa o wa ò rí o bí ọ̀tá ti fẹ́ kó rí ẹ ṣe ọlọ́run àwa ayé wa ò o bí ọ̀tá ti fẹ́ kó ẹ ṣe ọlọ́run àwa ayé wa ò o bí ọ̀tá ti fẹ́ kó ó dáná bàjẹ́ ẹ́. ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ ẹ dúpẹ́ lórí ohun gbogbo tí ọlọ́run ṣe fún yín ẹ dúpẹ́ lórí èyí tí ò tí ì ṣe gan torí ó ní agbára láti ṣe màmá ẹ sọ fún bí olúwa ó ṣe ọlọ́run àmọ́ lóore oṣù kẹsàn-án ọlọ́run àgbẹ̀ yín ga ìwàláàyè wa agbára yín ni ìwàláàyè wa Ori of Enyene, begin to thank God for being alive. Seeing the last Saturday in the month of September, this can only be God. Celebrate the faithful Father. Celebrate the King of Kings. Celebrate the I am that I am. Let the Lord hear your voice. Let the Lord hear your voice. Emma máa said, sẹ́tárì thank you thank you thank you. Emma máa ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ kò gbowó kò gbobì kò gba nǹkan kan tí dá tó dá wa sí àánú ni jésù agbẹ́yìnga ọlọ́run agbẹ́yìnga gbọ́dúà jésù olúwa wa mo fẹ́ ká dúpẹ́ lórí pé ìwọlẹ̀ nìkan bí ọlọ́run ó ṣe nínú oṣù kẹsàn-án yìí ó jẹ́ ká lé sí nínú ìpè yìí ó jẹ́ ká pọ̀ sí nínú ohun gbogbo ó jẹ́ ká ti ìjọ ìwọlẹ̀ rí kankan kan ó jẹ́ ká sìnkú ọmọ ìpè yìí kankan ẹ jẹ́ àgbípẹ́ lọ́wọ́ ọlọ́run àdúrà ọpẹ́ let's begin to thank God on behalf of the ministry for being, God being faithful to us on this mountain. Let's thank God for His testimonies. Let's thank God for His expansion. Let's thank God for His grace. Let's thank God for His love. Bí Olúwa mọ̀ lóore, Ọlọ́run á mọ rírì yín, ẹ̀mí mímọ́ á mọ rírì yín fún ohun tí ẹ jẹ́, fún ohun tí ó ṣe, Ọlọ́run á gbé yín ga ọba àwọn ọba gbé yín ga àjíǹde àti ìyá gbé yín ga ọlọ́run babalá gbé yín ga èmi ní tí èmi ní agbé yín ga àtọ́fíṣẹ́ ogun náà gbé yín ga bua dua jésù kristi olúwa wa bua dua náà jésù olúwa wa ẹja sọ fún ọlọ́run ní àṣálẹ́ pé ọlọ́run má jẹ̀mú gbogbo ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ kí oṣù kẹsàn-án yìí kó parí lọ́nà tá ò fẹ́ torí pé sátani ṣe ọlọ́pẹ́ tó dún nísìnyí ó tún ti kàn léèwo ó pe ah, ah, ọmọ tí mo fẹ́ mú balẹ̀ yìí náà ó tún ṣì ń gbégbá ọpẹ́ náà mo súre lálẹ́ yìí mọ́mì torí pé orí gbé igbá ọpẹ́ àṣálẹ́ yìí gbé ní gbogbo ọjọ́ ayé yín lórúkọ Jésù ẹ ò máa gbégbá ọpẹ́ mọ́mì tó dúpẹ́ níwájú arúgbó ọjọ́ lálẹ́ yìí gbogbo abiyamọ tó dúpẹ́ gbogbo bàbá tó dúpẹ́ gbogbo ẹni tó mọ̀ lóore lórúkọ jésù títí ayéra yín ẹ ó máa gbégbá ọpẹ́ títí ayé yín ẹ máa gbégbá ọpẹ́ ìgbà ọpẹ́ ò ní wọ́n nínú ilé ìgbà ọpẹ́ ò ní wọ́n nínú ẹbí ìgbà ọpẹ́ ò wà ní wọ́n lórí òkè ọlẹ nìkan ìgbàlẹ ọmọkì tó ṣàlùfẹ in jesus mighty name we pray ẹ wá sọ fún ọlọ́run pé olúwa gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú ká parí oṣù yìí bá a ṣe fẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú kí oṣù yìí padà parí lọ́nà tá ò fẹ́ wa ní olúwa má yẹ kí sátánì kó gbé dìde sí wa olúwa má jẹ́ kí sátánì kó gbé dìde sí wa olúwa má jẹ́ ó borí ọmọdé olúwa má jẹ́ ó borí àgbà olúwa má jẹ́ ó borí ọkùnrin olúwa má jẹ́ ó borí obìnrin ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ ẹ jẹ́ àjọ fìtara gbà ẹ̀ṣẹ̀ tó lè mú kí n má parí oṣù yìí dáadáa ẹ̀ṣẹ̀ tó lè mú kọ́mọ mi má parí oṣù yìí dáadáa ẹ ní olúwa fàánú dáríjì mi ẹ̀ṣẹ̀ tó lè mú kí ọkọ mi má parí oṣù yìí dáadáa ẹ ní olúwa fi àánú dáríjì mi ẹ̀ṣẹ̀ tó lè mú kí ọdún yìí tún padà gba nǹkan lọ́wọ́ mi ẹ̀ṣẹ̀ tó lè mú kí oṣù yìí tún padà gba nǹkan rere lọ́wọ́ mi olúwa fàánú dáríjì mi ní àṣálẹ́ yìí ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ open your mouth and begin to pray open your mouth and begin to pray open your mouth and begin to pray gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú kí oṣù yìí gbọ́ ohun tí mi ò fẹ́ lọ́wọ́ mi tó lè mú kí n má parí oṣù yìí dáadáa tó lè mú kí n má parí oṣù sébù tí ogo ẹni olúwa fàánú dáríjì mi olúwa fi àánú dáríjì mi olúwa fi àánú dáríjì mi olúwa fi àánú dáríjì mi olúwa fi àánú dáríjì mi gbọ́ àdúrà jésù olúwa wa ẹ̀jẹ̀ sọ fún ọlọ́run mọ́ mi ẹ̀jẹ̀ a máa ṣe àbátí wọlé bí olúwa lẹ́yìn tó kù kọdún yóò parí olúwa jẹ́ kí ìpè yóò rẹ́rìn ayọ̀ lẹ́yìn tó kù kóṣù yóò parí olúwa jẹ́ kí ìpè yìí ó rẹ́rìn ògo abẹ́ẹ̀ni olúwa jẹ́ ó rẹ́rìn ayọ̀ olúwa jẹ́ ó rẹ́rìn ògo ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ olúwa èyí tó kù kí ọdún yìí ó parí èyí tó kù kí oṣù yìí ó parí olúwa jẹ́ kí ìpè yìí ó rí ẹ̀rìn ayọ̀ olúwa jẹ́ ó rẹ́rìn ògo open your mouth and begin to pray let's pray our kingdom advancement prayer before we go ọlọ́run má jẹ̀mú èyí tó kù kí oṣù yìí ó parí èyí tó kù kí ọdún yìí ó parí jẹ́ kí ìpè yìí ó rẹ́rìn ayọ̀ olúwa jẹ́ ó rẹ́rìn ayọ̀ olúwa jẹ́ ó rẹ́rìn ògo olúwa jẹ́ ó rẹ́rìn ayọ̀ ẹ pé jésù ẹ sọ́ di àdúrà bẹ́ẹ̀ olúwa jẹ́ kí ìpè yìí ó rẹ́rìn ògo olúwa ó rẹ́rìn ayọ̀ olúwa ó rẹ́rìn ògo olúwa ó rẹ́rìn ayọ̀ olúwa ó rẹ́rìn ògo open your mouth and pray jésù olúwa wa ẹ sọ fún ọlọ́run olúwa ní gbogbo ìjọ ìwọlẹ̀ rí kan both home and abroad olúwa gba iṣẹ́ ìsìn ọ̀la ṣe olúwa gba iṣẹ́ ìsìn ọ̀la ṣe olúwa gba iṣẹ́ ìsìn ọ̀la ṣe ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ní gbogbo ìjọ ìwọlẹ̀ rí kan olúwa gba iṣẹ́ ìsìn ọ̀la mọ́ wa lọ́wọ́ ogun ọ̀run gba ṣe mọ́ wa lọ́wọ́ olúwa gba ṣe mọ́ wa lọ́wọ́ olúwa gba ṣe mọ́ wa lọ́wọ́ olúwa gba ṣe mọ́ wa lọ́wọ́ olúwa gba ṣe mọ́ wa lọ́wọ́ ẹ̀mí mímọ́ gba iṣẹ́ ṣe ẹ̀mí mímọ́ gba iṣẹ́ ṣe ìwà láàyè rẹ yóò darapọ̀ mọ́ gbogbo ìsìn ìwọlẹ̀ rí kan lọ́la in all ìwọlẹ̀ rí kan assembly tomorrow in all ìwọlẹ̀ rí kan assembly tomorrow in all ìwọlẹ̀ rí kan assembly tomorrow in all ìwọlẹ̀ rí kan assembly tomorrow oh yeah yeah yeah yeah yeah yeah yeah yeah yeah yeah yeah in all ìwọlẹ̀ rí kan assembly tomorrow olúwa gba iṣẹ́ ṣe olúwa gba iṣẹ́ ṣe olúwa gba iṣẹ́ ṣe olúwa gba iṣẹ́ ṣe olúwa gba iṣẹ́ ṣe olúwa gba iṣẹ́ ṣe olúwa gba iṣẹ́ ṣe olúwa gba iṣẹ́ ṣe olúwa gba iṣẹ́ ṣe ní gbogbo ìjọ ìwọlẹ̀ ní kànlọ́lá ẹ̀mí mímọ́ gba iṣẹ́ ṣe ẹ̀mí mímọ́ gba iṣẹ́ ṣe ẹ̀mí mímọ́ gba iṣẹ́ ṣe ẹ̀mí mímọ́ gba iṣẹ́ ṣe ẹ̀mí mímọ́ gba iṣẹ́ ṣe ẹ̀mí mímọ́ gba iṣẹ́ ṣe ẹ̀mí mímọ́ gba iṣẹ́ ṣe ẹ̀mí mímọ́ gba iṣẹ́ ṣe ẹ̀mí mímọ́ gba iṣẹ́ ṣe ẹ̀mí mímọ́ gba iṣẹ́ ṣe open your mouth and pray ní gbogbo ìjọ ìwọlẹ̀ rí kan lọ́la ogun ọ̀run gba iṣẹ́ ṣe ogun ọ̀run gba iṣẹ́ ṣe ogun ọ̀run gba iṣẹ́ ṣe ogun ọ̀run gba iṣẹ́ ṣe ogun ọ̀run gba iṣẹ́ ṣe ní gbogbo ìjọ ìwọlẹ̀ rí kan lọ́la olúwa gba iṣẹ́ ṣe olúwa gba iṣẹ́ ṣe olúwa gba iṣẹ́ ṣe olúwa gba iṣẹ́ ṣe olúwa gba iṣẹ́ ṣe gbọ́ àdúrà jésù olúwa wa ẹ jẹ́ sọ fún ọlọ́run olúwa fúnra rẹ̀ wá unsafe. safe olúwa wá wọn rí to be saved ọlọ́run gbogbo àwọn tó nílò ìfọwọ́kàn ẹ̀mí mímọ́ fúnra rẹ darí wọn wọ ìjọ ìwọlẹ̀ rí kan kó o sì gba ayé wọn lọ every unsaved they are all around they are in our neighborhood they are in our place of work let's use our prayer to help them bí olúwa holy spirit reach out to the unsaved bring them to yourself and minister yourself to them Bring them to yourself and minister yourself to them. Bring yourself to yourself and minister yourself to them. Bring them to yourself and minister yourself to them. Bring them to yourself and minister yourself to them. Let's open our mouth and begin to pray. Ẹ Agbadada àgbà dáadáa mọ́ mi. Olúwa gbogbo àwọn tó nílò iṣẹ́ ìgbàlà rẹ̀ fúnra rẹ̀ darí wọn wọlé lọ́la fún ìgbàlà ayé wọn ní gbogbo ìjọ ìwọlẹ̀ rí kan ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé olúwa kó wọn wọlé fún ìgbàláyé wọn bó o ti ń kó wọn wọlé ẹ̀mí mímọ́ bá wọn pàdé jésù olúwa wa ẹja sọ fún ọlọ́run the word of the lord is to bless, even when it come hard unto someone it is still to bless the word of god is to transform the word of god is to bring to the next level but the understanding of the light must be gotten ẹ wá jẹ́ sọ fún ọlọ́run bí olúwa ní gbogbo ìjọ ìwọlẹ̀ rí kan worldwide lọ́la olúwa túmọ̀ ọ̀rọ̀ rẹ let the world let every worshiper gain understanding of the word understanding of the word is what will liberate understanding of the word of God is what will set free if we don't understand the word we cannot be blessed by the word ẹ jẹ́ sọ fún ọlọ́run every member both online in Holy the world assembly that is going to worship with us tomorrow holy spirit break down your word into their hearts break down your word into their hearts break down your word into their hand olúwa túmọ̀ ọ̀rọ̀ rẹ sínú ayé wọn let them receive the light in the world. Let them get the light in the world. Let the light in the world bless them. Everyone that will join us tomorrow, both online in person, let's open our mouth and begin to pray. Let's pray that intercessory prayer very well. Everyone that will join us tomorrow, Holy Spirit, minister your word today. Reveal your word today. Break down your word today. Let them see the light in your word. In the name of Jesus. In Jesus' name, we pray to suffer prepare every worshiper tomorrow even as we go into another month of the year prepare them tomorrow prepare them tomorrow so that they will not fall victim of any evil remaining in the year 2021 let's open our mouth and begin to pray almighty god prepare them lord empower them every member of the world not to be a victim of the remaining casualty remaining in the year 2021. In the mighty name of Jesus. Holy Spirit, let your power rest upon everyone called by this name. Everyone connected to World Erica Ministry must not be a victim of the remaining casualty in this year 2021. In the name of Jesus. Thank you, faithful God. In Jesus' name we pray. We are going to pray this last kingdom prayer. We are going to tell God and say, God, let there be experience of an overflowing, both online and in all ìwọ lẹ́rí kan assembly tomorrow. Jẹ́ kí ìjọ ìwọ lẹ́rí kan kó kún fún Let there be experience of overflowing in all the Puerto Rico branches, in Houston, in Dallas, in Indianapolis, in Maryland, in Nigeria, all over the world, in South Africa, Makele, let there be overflowing. Let there be overflowing. Let there be overflowing. Let there be overflowing, overflowing of worshippers, overflowing of worshippers, both in person and online. Open your mouth and begin to pray. Let there be an experience overflowing in the name of Jesus. In Jesus' name, we pray to suffer in our special impartation service for our children tomorrow morning. There's going to be an impartation service. Impartation service to go and rule their mates. Impartation service to go and be head above their peers. Tomorrow morning, don't at 7.30, 7 a.m. to 8 a.m., we are going to pray and say, God, every child that you have ordained tomorrow encounter for hey do not allow them to miss it encounter lèèyàn fi ń dìde téèyàn bá dẹ̀ miss encounter ẹ̀ ó ṣeéṣe kó má tún rí mọ́ ẹ lọ béèrè lọ́wọ́ gbogbo àwọn tó dìde God bless you mọ́mi oyinlọ́lá ẹ lọ béèrè lọ́wọ́ gbogbo àwọn tó dìde láyé they were on encounter wọ́n sọ fún mi pé ah encounter báyìí ẹ̀kan sá dídí títí dí àwọn tó wà into politics just take time to know their story because you fly where others are crawling where they are running where they are mummy with an encounter you gain speed olúwa lọ́mọ every child must be imparted every child must be imparted and the impartation is centering so they will go and rule their mates so mo pé ọ̀pọ̀ àwọn ọmọ wọn ọ̀pọ̀ àwọn méètì wọn ìmí wà club ìmí church ò ní túmọ̀ sí ìmí ti di ọ̀gá mọ́ òbí ẹ̀ lọ́wọ́ nulẹ̀ ìmí ò gbọ́ràn sóbí ẹ̀ gan mọ́ nulẹ̀ àwọn kan ló máa jọba lórí wọn kì í ṣe cause is a reality I was speaking about time devotion this afternoon maximization of your purpose in life you don't want to devote your time and you want to maximize purpose it's not done that way Mm-mm. maximization of whatever you are doing maximization of, of your purpose of your dream will require your time devotion you want to be a leader in that field you want to lead your counterparts you want your dream to be at the top you want to reign among your peers you must be able to devote time to do what they cannot do what they are what they are lazy about ọ̀tọ̀làdúrà o mo sọ lọ́sàn during our wisdom for exploits I said every afternoon on Saturday that I didn't travel for abiyamo we want to be equipping ourselves gbogbo ẹ̀ náà kò ló máa àdúrà adua ẹlòmíì àdúrà ẹ ti gba ìwà ni ò sí lọ́wọ́ ẹ̀ kò níwà hallelujah o tóyìn ò bá dẹ̀ níwà ó máa máa sọ nǹkan tó pọ̀ nù ni á ṣìwà níwájú olóore ẹ̀ kì í ṣe pé ò ti gbé olóore dìde sí i olóore ti déwájú ẹ̀tọ́ ṣùgbọ́n kò mọ̀rọ̀ sọ olóore ti déwájú ẹ̀tọ́ mọ́mí ṣe ló tún rólóore ló tún gbéraga ṣáwa lọ́lọ́run nìyẹn náà bíbélì tó sọ ọlọ́run wa gbéraga lókè rere ó wá fi ọ̀wọ̀ fún onírẹ̀lẹ̀ ó ní orílẹ̀ rẹ̀ ni yóò jogún ògo so many people go àdúrà wọn ti gbà but some little little things that we just need to adjust that is hindering the prayer àwọn yẹn là ń pè ní ìwúkàrà kéékèèké tó ń ba èso àjàrà onígbàgbọ́ jẹ́ ẹ jẹ́ mọ́ mi Lord give the light in your world téèyàn bá ní light nínú world sometimes what is constituting a blood pressure gan ò ní ní because ọ̀pọ̀ ìrònú tá à ń ronú you just cast all your body unto Christ you will not put anything in your heart that will make your blood to rise that will make your BP to rise because you understood the scripture cast every burden every burden also put it on christ and he takes care of it you don't need to think about it you don't need to carry it on your head somebody is handling that aspect of your life ẹ jẹ́ lord reveal the light of the word that is coming on this world olúwalọ́mọ mi have been sending words to them but many have not gotten the light and many are still struggling struggling in prayer títí dòní yìí some people are still struggling in their tithes they are still struggling they are still struggling to in their tithes, in their offering in serving God they are still struggling in being in the presence of God on a Sabbath day they are still struggling why because the world they have not gotten the light in the world and you cannot live by this word and fail because it's a universal manual It's a universal manual. Everything you need to live, everything you need to guide yourself is embedded in this manual. But you must see the light. You must call the light. When you call the light of tithe and offering, when you call the light of giving, you will know that you can never be poor. torí pé kí ni ọwọ́ afúnni òkè ló máa ń gbé ó láwọn kan fọ́nká wọ́n ní sí i ó láwọn kan wá dìmọ́rọ́ dìmọ́wọ́ ó ní síbẹ̀ fún àìní when you hold tight the hand is tight already so you cannot even receive it's a simple law you hold everything My, my, my. èmi ni o èmi ni o it's my own it's my own it's my own say as you are holding it the hand is not even open to it so even if anything is coming because you close that hand it's bouncing back That is why many are suffering financially. They have not gotten the light in the world. They have not gotten the revelation of tithe and offering. And they are struggling. They are like, oh, why am I struggling? I always love to say something. Not everybody is struggling, ma. Hallelujah. Not everybody is struggling. A lot of people are enjoying lórúkọ jésù máa dára fún wa ẹ já sọ fún lord give us the light in the world let's pray it for everybody and pray it for yourself when you catch the light that thou cannot be barren exodus you will know that no you may be delayed but you cannot be denied you may be delayed it may be coming late but it's going to come big look at anna it came late for him for her but the truth of the matter is when it jump at her ah, it came very big bíbélì sọ wípé àgùn àná ó wá di ọlọ́mọ méje but what helped Hannah she stood with the promises she kept on praying she kept on praying she kept on praying even when they are mocking me. mommy daddy are mocking you does not mean you are not on the track even it's a pointer that you are on the track if you are following God and they have not mocked you you have not served God acid test If you have not, if you are serving God and they have not called your all manner of name, àìmọye orúkọ náà ń pè mí níta it's not my business. Ìyá àwọlẹ̀ ní kan ìyá aláriwo. Amen. Hallelujah. Mummy, if they have not called you for the next for the purpose of the gospel, then you are not on the track. Iṣẹ́ ìsìnkú àgbà orúkọ tá à ń jẹ́ lórí wa ọ̀nà òrí ó gbéṣẹ́ olúwa kárí ṣóun ló pa jésù ni it's because you call the light because you know when you seek the kingdom of God every other thing Matthew six thirty three every ló pé every other thing including the health including provision including promotion including authority including dominion every other thing what others are running to pursue because you are in kingdom service it will be running at you amasawaba our great testimony on this mountain mommy it was in the kingdom service that God raised a divine helper for us mommy ó dẹ̀ ṣèwé fún gbogbo lẹ́nu mi ò rí sójú. So